الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين ان كي يلبو ẹ̀yin olùgbọ́ wọ̀n àtijọ́ káàbọ̀ sórí ètò tí a kò ní àlefikù fìdín lórí one zero one point one parrot fm lókè bèbí lọ́gbọ̀nsọ́ ọ̀làdùnní belo ló kọ́ mi mo ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú sheikh dr sharafdin gbadebo rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lọ́gbọ̀nsọ́ sheikh ẹ káàbọ̀ sórí ètò sáà ìbéèrè tí màá kọ́ máa fi ṣíde ó náà lè tó wá láti ọ̀dọ̀ afabdulhakeem nílùú ìbàdàn nípínlẹ̀ ọ̀yọ́ bí wọ́n ní. Ni àwọn ń bẹ lórí sọ́láàtì tó jẹ́ jàmá ìmáàmù sì ti parí rákà àkọ́kọ́ ó wá ṣẹlẹ̀ kí àlùwàlá rẹ̀ já ìgbà tálùwàlá rẹ̀ já ó taari àwọn síwájú wọ́n béèrè pé rákà ìgbà táwọn bọ́ sí orí sọ́láàtì yẹn ṣé rákà mẹ́ta làwọn ò kì fún àwọn mámú yòókù àbí àwọn bẹ̀rẹ̀ láti rákà àkọ́kọ́ tí ó fi pé rákà mẹ́rin gàbádáyà eléyìí ò báwọn orí rákà wọn ti tàn síwájú. orí alákọ̀ọ́kọ́ wọ́n ti parí alákọ̀ọ́kọ́ bíi kí wọ́n fẹ́ múra àti lọ sókè padà òní ìwùdú ìmáàmù já. òun náà sì ń bẹ́ńbẹ̀ láti bẹ̀rẹ̀. òun náà sì ń bẹ́ńbẹ̀ láti bẹ̀rẹ̀ náà sọ ìbéèrè kejì òun náà ní pé wọ́n ní ìjìyàwó wọ́n ní ìjìyàwó ló wà fún àwọn tó máa ń rojọ́ nígbà tí wọ́n bá ń pèpè fún sọ láti lọ́wọ́ ẹ jẹ́ kí n dá dúró bá wọn. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum warahmatulahi wabarakatu. waaleykum salaam warahmatulahi wabarakatu. nígbà tó ṣe pé ẹ̀yin tí ìmáàmù ti ṣíwájú lẹ́yìn ìgbà tí àlùwàlá rẹ̀ já ọlọ́run ní kẹ́yìn náà máa bá wọn bá sọ láti bọ̀ láti bẹ̀rẹ̀. Hmm. ìgbà tí àlùwàlá ìmáàmù bá ti já tó tì yẹn síwájú ibi tí ẹ bá sọ láti dé náà láti tẹ̀síwájú ẹ ní tún sọ láti yẹn bẹ̀rẹ̀ mọ́. Hmm. rẹ̀ rákẹ́ ẹlẹ́ẹ̀kejì. tí ìmáàmù ti dìde lọ tálù aláfijàn náà lẹ́ẹ̀mà bá lọ. bàtà bá sì síráàkà ẹlẹ́kejì tán ẹ sì tẹ̀síọ́hòd ẹ dìde lọ síráàkà ẹlẹ́kẹta ẹ tún síráàkà ẹlẹ́kẹrin ẹ sì tẹ̀síọ́hòd ẹ sàlámà. torí pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn nínú ètí ọ̀rọ̀ ọ̀rùn jù púpọ̀ ni nínú ọ̀nà tí ìmáàmù wọn gbà tíyàn síwájú parí láti fáwọn jàmáà nígbà tí nǹkan kan bá ṣe àbọ̀ bá ẹlẹ́kejì ẹ sọ pé ǹjẹ́ ìjìyà tó wà fún àwọn tó ń rojọ́ lọ́wọ́ nígbà tí wọ́n ń pèpè fún sọ́lá ti nígbà tí wọ́n ń pèpè fún sọ́lá kò sí jìyà kankan fún hmm. ṣùgbọ́n ẹ̀ka kèsì kásìkò tá ń pè sọ́lá ti lọ́wọ́ yẹn ojúṣe kan wà tí gbogbo wa gbọ́dọ̀ ṣe náà ní pé runtẹ́ni tí ń pèpè fún sọ́lá ti yẹn wé àwa náà máa bá a wé anabi sallallahu alayhi tẹ bá gbọ́ tẹ́ni tí ń pèpè fún sọ́lá tí máa ń pèpè fún sọ́lá irú ní ti ń sọ ni kẹ́yìn náà máa sọ gẹ́lẹ́ hmm. ẹ sì máa pọ́n lọ́wọ́ bò ó dá ẹ̀dá kan pẹ̀lú ọkàn méjì nínú gbáyà rẹ̀ mò ń sọ̀rọ̀ mò ń sì ń dáhùn tó bá rọrùn fún ọ kò sí wàhálà mẹ́ àmọ́ àmọ́ yìí pé kò lè rọrùn tán ó fi fún kan nínú dídáhùn rẹ̀ torí ẹ̀ta bá lè dákẹ́ kátẹ́tí gbọ́ ní tí wọ́n ń wí nínú pèpè fún sọlá tí nǹkan máa dáhùn hmm. òní ò ti dáa jù pàápàá jùlọ kí láǹfààní ìdáhùn tí mo ń dáhùn sí gbólóhùn tí wọ́n ń wí tí ń fi làákàyè sí tòmá rẹ̀ hmm. tó bá kí màá tún máa bọ́rọ̀ lọ lásìkò tí wọ́n ń pe sọlá tí lọ màá sì máa dáhùn kò búrò ṣùgbọ́n báwo ní í ṣe fi làákàyè sí tòmá àwọn gbólóhùn tèmi náà dáhùn fún hmm. so ọlọ́run sọ pé má ja'ala Allahu ẹnìkan sí tọ́lọ́wọ́n bá kó ọkàn méjì sí inú gbáàyà tiẹ̀ nìkan. Hmm. jazakumullahu khairan zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight bákan náà fáwọn tó ń bẹ láwọn ilẹ̀ orílẹ̀-èdè gbogbo káàkiri àgbáńlá plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ má gbà yìí pé ẹ lè má darapọ̀ wọn ní ìkànnì ojúwe wo mi wọ facebook facebook ni ọlọ́nkàdàrà kí á lò lónìí ẹ máa fi ọ̀làdùn níbi èlò wa ẹ máa rí wa bí a ṣe ń ṣe lọ́wọ́lọ́wọ́ kétékété pẹ̀lú sheikh inshallah hello. hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu wo kọ́ ibi ẹ ti ń pè. àbúrò àìsàn mi sàdúrà mi sọ láti lọ. láti Ìlọrin ìbéèrè yín ẹ sà mo fẹ́ pè é lọ́wọ́ àwọn olùpẹ̀ wa pẹ̀lú ìbéèrè kan sà ìbéèrè méjì ni sà àkọ́kọ́ bẹ́ẹ̀ ni pé àdìsá náà kan tó ní nítorí àṣọ àdáyẹ̀ni fi sọ̀rọ̀ àṣàyà àtẹwà lákọ̀ọ́ra ìmọ̀ràn bíi lọ́wọ́ àwọn tó sọ yìí pé méjèèjì tí ànábì mẹ́ṣẹ̀ yẹn nìkan náà ni àyè pa lórí sọ̀lá ni àbí a lè sáré láti ṣètọ́jú nǹkan lọ bí yẹn bí dábì tambúrú náà nísìnyí sọ pé ìyẹn á gbé tambolo yẹn owó tiẹ̀ náà tóun náà bá ta yẹn ẹ̀dá kékeré di owó àtẹkè àtẹjù tí a ń bí kápọ̀ kí a lè pa àwọn náà bí méjì rẹ̀ kan náà ni. ìbéèrè kejì. aláwọ̀kọ́ ni ẹlẹ́ẹ̀kejì náà ni pé àtàwọn ìwà rí dájú àmọ́ ṣe lẹ́yìn sọ́ra ní aláwọ̀ àtàsáláwà ní kásárà. bàbá gbé àwọn àtàwọn yẹn pé ó wá ní báyẹn tí máa ń ṣe ó wà mọ̀kọ́tẹ́lifà. àwọn kan máa ń pé aláwọ̀ àtàsáláwà ní kásárà wà ní kanáà فهم السلام السلام تبارك تربنا يا في الجلال والإكرام فهذه لو دكتور بيسي توبا مختلفة عن النبي وهو نعم أوكي نعم الحمد لله حديث النبي محمد صلى الله عليه وآله وسلم توني أقتل الأسودين في الصلاة الحية والأقرب إما أقبع ومجي جنين الصلاة إنه إجو أتي أكيكي wọ́n ní ǹjẹ́ tí nǹkan míì náà bá wà tó náà jẹ́ tó jẹ́ nǹkan olóró eléyìí tó ṣe pé kò béèyàn dọ́rẹ̀ yóò máa wọ́nà láti sèyàn sùúta ni tá a lè pò náà nínú sọ́lá bẹ́ẹ̀ ni kò sí ní tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n nàbí sallallahu alaihi wa sallam ó tọ́ka sí nǹkan méjì wọ̀nyí báyìí nítorí àtìlẹ́dàmọ̀ tí wọ́n burú púpọ̀ ẹ sì sìn téèyàn gbọ́dọ̀ gbà láàyè níbikíbi téèyàn bá ti rí wọn hmm. ẹ pa àwọn tẹ́ ẹ bá ti rí wọn. so eléyà jẹ tẹ̀m̀bíhàn bẹ̀lmẹ́sìlì àlẹ́lmẹ́sìlì wọ́n ti ń ṣe àpèjúwe tá a bá ríru rẹ̀ náà tó ṣe ipò náà máa ń ṣèyàn ní sùtà bíi tambolo tẹ sọ yẹn tó sì jẹ́ pé pípa tẹ́ pa kò ní mú yín jáde kúrò nínú pẹ́ wà lórí sọ́lá ìyẹn ni pé ìṣe tẹ́ ṣe tẹ́ fi pa kò ní pọ̀ káàfin jẹ́ pé tá a bá rí yín lọ́ọ̀kan á sọ pé lágbájá yóò ṣe sọ láti mà inṣàlá kò sàbòrò níbẹ̀. Hmm. but ètò jẹ mọ́tẹ́jọ àti tàkékè yẹn tó bá ń ṣe kémi ò ní rí pa àfi kí sọ láti ọbàjẹ́ kí sọ láti ọbàjẹ́ má tuntun bẹ̀rẹ̀ hmm. ìyàtọ̀ tó wà láàrin wọn. Hmm. torí ẹ ẹni tó bá rí ejò lórí sọlá kó pa wá pé dídán ní kò mọ̀ kan tí ń bẹ́ ń tòsí èèyàn ọba lè ṣe kó pa khair Hmm. àbá àjànkùnmọ̀ lẹ́ẹ̀kejì náà lọ́ba fi kó xeyir kò sí nǹkan tó ṣe sọ láti rẹ sáti má fi kébìlà lẹ má sì kọjú kúrò níbẹ̀ hmm. bẹ́ẹ̀ náà là kéke yẹn tó bá tó wá gba pé eléyìí wọ́n fa pọn yọ́n fa wàhálà kò ní yọ́ gba kéke hmm. so èèyàn kọ́kọ́ fi sọ láti yẹn lẹ ẹ̀rí pẹ́ pa náà ẹ bá wa pa tán ẹ tún wá tún sọ láti bẹ̀rẹ̀ wọ́n ní inú àwọn àdìkáwọ̀r tá a máa ń ṣe lẹ́yìn sọ láti wa àwọn sàkíyèsí pé allahumma anta salam wa minka salam táwọn èèyàn máa wí lóríṣiríṣi ó ti doríṣiríṣi lẹ́nu àwọn èèyàn hmm. nítorí pé àwọn kan máa ń sọ pé allahumma anta salam wa minka salam tabarakta ya dhal jalali wal ikram àwọn kan sì máa ń sọ pé allahumma anta salam wa minka salam wa ilayka yarji'u salam wa hayyina rabbana bis salam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Hmm. ètò alátúndà anábì sallallahu alayhi wa sallam náà ni ó gborí máa gbogbo yòókù lọ́wọ́ hmm. torí pé ẹ rí i pé nínú àwọn nǹkan táwa ń ṣe nínú ìgbésí ayé wa èèyàn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ nínú àwọn èèyàn kọ́ lọ́n jẹ́ káwọn náà wà nínú wọn. àwọn ní máa ń sojú kòkòrò láti mọ èwo lọ́lọ́run wí èwo lànàbì ni a ṣe. àwọn wọ̀nyẹn làwọn ẹni tí ìgbésẹ̀ wọn àti ìṣesí wọn tọ́já síta àwọn olóríire kọ́ lọ́n dákun kọ́ mọ́ yàrá náà kó láàrin wọn. bó ṣe wá látọ̀dọ̀ anábì sọlá àbísílẹ̀ náà ni pé allahumma anta salam wa minka salam wọ́n ní lánàá bisalòlá àdìsọ́lá bá ti sọlẹ́ nínú sahih muslim anabi ò ní kọjú sáwọn jama ti ń bẹ lẹ́yìn rẹ̀ ṣáájú kó tó sọ pé astaghfirullah hmm. astaghfirullah astaghfirullah allahumma anta salam wa minka salam tabarakta ya dhal jalali wal ikram ọmọ bó ṣe máa hmm. so ká ti ṣe wí nu gbà ni lè má mú tó kọjú sáwọn yẹn káwá kíyèsí béèrè tá a fa yìí ṣe pàtàkì hmm. oníkálukú àmọ́ ṣe àwọn àbíkárùn lẹ́yìn sọ́láàtì ládàá sí ni o àní gbóhùn papọ̀ máa ṣe o nítorí ká pàǹpọ̀ máa ṣe o àdáda lẹ̀ ni. ẹ rí i pé tó bá gbọ́ Allahumma anta salam wa minka salam tabarakta ya dhal jalali wal ikram gẹ́gẹ́ bó ti ṣe wà náà lẹ fẹ́ ṣe ṣùgbọ́n ẹ pàǹpọ̀ gbóhùn sókè ẹ̀ ń jọ ń ṣe á sọ pé àdáda lẹ̀ ni èyí wàá sọ pé áá báwo ni ṣíṣe ni a ṣe ó sì tún di àdáda lẹ̀ àwọn aṣọ fún yín pé bẹ́ẹ̀ ni tánàbí ni a ṣe náà lẹ́yìn náà ń ṣe ṣùgbọ́n náà tẹ́yìn gbégbá ànábì òní àgbégbá bẹ́ẹ̀ mm. eléyàn ni wọ́n ń pè ní bid'atun idafiyya mm. ọ̀nà tẹ́ gbégbá lọ sọ́dà dáadáa lẹ̀ mm. ọlọ́run kọ́ yẹmi pẹ̀lú yín kúrò nínú ṣíṣe ní tọ́ba já dáadáa lẹ̀. àmín. hello. asalaamualeykum. wa tí wọ́n bá ń fẹ́ kí irun kìyàmù lè hmm. ní òdẹmọ long sura láti fi kí irun èèyàn dẹ̀ fẹ́ kí irun yẹn kó gùn ẹjọ bí wọn short sura bí suwatu class eh, meeting lẹ́yìn tí bá ka fati àtàn ṣé mo lè kà á mọ́ dan ẹyọ kan bóyá bíi mẹ́wàá kó lè fi gbìn. alhamdulilayi tí màá fẹ́ sọ kìyàmù lẹ́yìn èèyàn sì fẹ́ dúró pẹ́ èèyàn sì lè dúró pẹ́ gbẹ́nu lọ́wọ́ nǹkan kan náà lèèyàn máa ké nínú alukur'an èèyàn sì máa alukur'an yìí lórí so èèyàn sì fẹ́ gbé alukur'an lọ́wọ́ tonti pé bẹ́ẹ̀ bá gbé lọ́wọ́ náà kò ní jẹ́ kí ọpọlọ yín ìròrí yín kọ́ wa ń di sọ láti tẹ̀ ń ṣe bí alukur'an tẹ̀ gbé lọ́wọ́ so àwọn àwọn nǹkan tẹ wá há bíi suratul ikhlas àtàwọn sóra tó kúrú bíi bẹ́ẹ̀ kò sí nǹkan tó burú kẹ́ ẹ máa tún ké lákètún ké àkètún ké àkètún ké àkètún ké àkètún ké títí tẹ́ fi rí i pé ẹ ti dúró tó kó tó di pé wàá roko tó náà pẹ́ hmm. ní ìbámu pẹ̀lú bẹ́ẹ̀ ti ṣe dúró pẹ́ ṣùgbọ́n wàá ṣàkíyèsí pé ńgbà tẹ́ ké fatia tán tẹ́ ké olùhùwàlúwàhù ahad kẹ́ tó bẹ̀rẹ̀ sí ké olùhùwàlúwàhù ahad yẹn ẹ̀ ń ṣe bísímìláì jẹ́jẹ́ tẹ́ bá tún fẹ́ dẹnu lé ẹlẹ́ẹ̀kejì ẹ̀ tún ṣe bísímìláì jẹ́jẹ́ ẹ̀ tún ké olùhùwàlúwàhù mi ẹ̀ ṣe bísímìláì jẹ́jẹ́ ẹ̀ tún olùhùwàlúwàhù mi bẹ́ẹ̀ sì máa ṣe. Hmm. hello yeah zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six hello. hello. ó kọ ibi ẹ ti ń pè o. abdulwasi ló ń pè láti Kòtónú sá. láti Kòtónú ìbéèrè yín. ìbéèrè mi ni bẹ́ẹ̀ láti mhm. Benin Republic ìbéèrè mi ni pé. Mm-hmm mo gbọ́ lẹ́nu nínú wá sí àwọn afáà pé tí ẹ bá fẹ́ ṣe lórí estate money ní owó ìlú kan sí ìlú kan pé ìgbà tí ń fún ọ ní ó gbọ́dọ̀ jẹ́ pé tí ẹ bá fún ní lápèjì tí ó ti yé ó ti yé ẹ kàn ìbéèrè mi wá ni pé nísìnyí àwa tó jẹ́ pé wọ́n máa tra owó àkáǹtì lówó tí wọ́n máa ń wà tó jẹ́ pé á sẹ́ni ẹ̀ sí àkáǹtì ẹni yẹn ẹni yẹn máa fún wa ní sẹ́fà káàdì tó ṣe pété ìyẹn náà ti kó sínú rìbá. alhamdulilayi yéésà alasọ anábà muhammed sallallahu alayhi wa sallam ọ̀nà ló sọ. ẹ máa kíyèsí pé òfin ọlọ́run là ń ṣàlàyé kìí ṣe fẹnu wa hmm. nítorí pé táwa pè fẹnu wa ni nǹkan mìíràn bá máa sọ lórí hmm. ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń sọ nǹkan náà àwa náà lára bí ṣe ń bá wa wí ní bá yín wí anábì hmm. sallallahu alaihi ló sọ ó ní fa idha ikhtalafat hadhihi al-ajnas fẹ̀bíyọ̀rù kayfa shi'tum hmm. idha kana yadan biyad. nígbà tí àwọn owó tẹ fẹ́ fi pààrọ̀ ara wọn tó bá ti yàtọ̀ síra wọn torísì wọn ti di púpọ̀ ẹ tà wọn bọ́jà bá ti ṣe gbà hmm. ṣùgbọ́n májẹ̀mú rẹ̀ ni pé fún mi ìwọ náà gbà hmm. tí ò bá ti sí fún mi ìwọ náà gbà ń bẹ̀ àti dẹ́ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tá a sì dá ni pé owó tá a jọ pààrọ̀ lọ́dọ̀ ara wa ti di rìbá lábẹ́ òfin ọlọ́run ọlọ́run ilé dàwa sì ṣe rìbá léwọ̀ ònìyá ayọ̀ lẹ́dínà amanu taqullaha wa dharu ma baqiya min ar-riba in kuntum mu'minin fa in lam taf'alu fa'dhanu bi harbin min Allahi wa rasulihi. ọlọ́run ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀ páyọ̀ ẹ sì fi èyí tó ṣẹ́kù sílẹ̀ nínú ìṣesí yín èyí tó jẹ́ rìbá hmm. tẹ̀yin bá jẹ́ olùgbàgbọ́ òdodo tẹ́ bá wá kọ̀ láti ṣe bẹ́ẹ̀ àjẹ́ ẹ máa retí ìkéde ogun eléyìí tó ṣe pé àdójú rẹ̀ kọyìn lọ́wọ́ alátọ̀dọ̀ ọlọ́run àti látọ̀dọ̀ anabi muhammed sallallahu alaihi wa sallam ìyẹn ìgbà tánàbí wà láàyè hmm. lẹ́yìn ìgbà tánàbí ti kú ẹ máa retí ogun látọ̀dọ̀ ọlọ́run torí ẹ̀ ọlọ́run sì tún sọ nínú àyà mi ó ní yamhaqullahu ar-riba wa yurbi as-sadaqat ìparun lọ́nà máa ń kó bá rìbá rìbá ìwọ́nú owó àfikọ́ parun hmm. ṣùgbọ́n sàárà àtẹ̀yìn torí ẹ ẹ gbìyànjú irú àwọn tó fẹ́ ṣẹ́wó lọ́dọ̀ yín yàn kọ́kàn má máa jẹ́ pé ẹ̀yin kó ṣéfà tẹ́fẹ́ tà fún wọn ránṣẹ́ sí wọn gba báǹkì àwọn sì kó náírà fún yín lọ́wọ́ sọ́wọ́ ẹ jẹ́ kó jẹ́ pé àti ṣéfà àti náírà yẹn jẹ́ ọwọ́ sọ́wọ́ eléyìí ló ń fi ẹ̀yin náà lọ́kàn balẹ̀ ni ó fọ náà lọ́kàn balẹ̀ hmm. àìmọye owó tá a fẹ́ transfer náà tá a ṣàṣìṣe tẹ́ pé a fẹ́ fi one hundred and fifty thousand naira a fẹ́ transfer rẹ̀ sí yẹn la bá lọ ṣèṣì fodò kan kù lọ́ba di one point five million naira èèyàn mélòó ló ní bẹ̀rù ọlọ́run lónìí tá a fẹ́ fi one fifty thousand ránṣẹ́ sí tó di one point five tí ó dá yòókù padà ó lè dábẹ́rẹ́ tó bọ́ọ̀nù òkun tí ó pòórá tá a wà tá a ní rí ma. ó sì tún lè dá ẹni tí ó tún máa bá wa ṣàríyànjiyàn lórí pé one fifty lè mí rí o ah, one point five mo pé àwọ̀ ah, wo tiẹ̀ síbi tó bá sọnù sí i hmm. sọ gbogbo àwọn kẹta àwọn máa ń wò tá a wò pé ah, hmm, wọ́n fẹ́ sọ gbèsè ayédèlé ni àwọn náà rí tó bá búrẹ́kẹ́ tó gbà bòmí yọ sí ọ wọn náà lọ padà mọ́ pé òdodo lọ̀rọ̀ ànábì ó ṣe ti gbàgbọ́ kó tó di kwáburú ṣẹlẹ̀ sí. sọlọ lọ́wọ́ àríyàn hello asalaamu aleykum wa rahmatulah. wa aleykum salaam wa rahmatulah ibaraka tí ó kọ́ ibi ẹjẹ́ ń pè o. mo jí ń láti ayétòrò. láti ayétòrò ń lù wọ. ní Ògùn state. Ògùn state ìbéèrè yín. ẹ mo kí àwọn dókítà wa ìbéèrè mi alákọ̀ọ́kọ́ òun ni pé ẹni tí ó bá ṣẹlẹ̀ pé nínú ọmọdán ti àgbà yìí mhm. ẹ ó jẹ́ ẹni tí ó jẹ́ pọ́npà tó ń ṣàlùwàlà omi wá ṣètì fún un ìyẹn dé inú ẹ̀ Ṣẹ̀dá látàrí pé òun rò pé àṣìṣe ni ó wá fojú fún pé àṣìṣe ni ó bá wá fi bẹ́ẹ̀ gbà wọ̀nyẹn parí. So lẹ́yìn ìgbà tó mọ̀ náà parí ó ti wá jẹun tó ń gba títù ṣàwá rẹ̀ lọ ó ti pé bíi mẹ́rin. Ó ṣe wàá gbọ́dọ̀ nílẹ́kọ̀ọ́ pé téèyàn bá ṣe àṣìṣe tó mi bá fi ta sí sọ́nà fún náà ọjọ́ yẹn ó máa gbà padà. Hmm. Báwo ni onítọ̀hún bá ló ṣe máa san irú àwọ̀ ìbẹ́ẹ̀ padà ṣé after tó bá parí tìlù ṣàwá yẹn àbí ó máa dá tìlù ṣàwá yẹn dúró máa ṣe san tó jẹ́wọ̀n yẹn. ìbéèrè mi ẹlẹ́kejì ó ń pè ẹni tí ó ń kírun ní àwọn méjì tí wọ́n já ń kírun ọ̀ṣọ́ ẹni tí ó lídìí wọn ẹni tó wà lẹ́yìn ẹgbẹ̀ni tó lídìí wọn ó wá ṣẹlẹ̀ pé ó rò pé ẹni tó ó ṣáájú wọn ṣe mistake tó ṣe subhanallah níbi ìjókòó àtàṣáwùdà so eh, mọ́mù wa mọ́mù wa padà dìde mọ́mù dìde lẹ́nu tí ó dìde wípé òun ṣe àṣìṣe tó ń gbàdọ̀ wá kí wọn tán tí ẹnìkejì wa rán létí gbà ah, mo ṣe tùbá náà láì ní ààyè ah, ẹni tó kí n fún wa gba àwọn kókò sáré àṣìṣe ńbẹ ni òun ò ṣe ṣe sùjúdù sáwí ṣùgbọ́n sáà ni tí ó ṣe tùbá náà láì ó jẹ́ ni tí ó wá ń ṣe méjì gbà òun wá ti ṣe tàṣáwùdù ní àsìkò tó ń ṣe ṣùgbọ́n ńlá yẹn àbí ṣùgbọ́n ńlá nìkan ló ń ṣe gbọ́n mo ṣe tàṣà ìjọba ló ti máa ṣe àtúnṣe wọn. alhamdulilayi ìbéèrè yẹn alákọ̀ọ́kọ́ ẹni tó ṣàṣìṣe tó mi kó sí lọ́nà fún nínú Ramadan ṣùyàmù rẹ̀ yẹn ó ti bàjẹ́ yóò san padà lẹ́yìn Ramadan mọ́nátàlí àìmọ̀ ó ti múra sí sètò Ṣawwal tó san gbèsè yẹn so ní kété tó bá ti mọ̀ yóò san gbèsè ọjọ́ kan tí ó bàjẹ́ fún nínú rọmọbọ́ọ̀nù yẹn yóò wá tẹ̀síwájú pẹ̀lú sítú ṣàwálù rẹ̀ abẹ́lọ́nkọ́lọ́ ọba gba ètò ti síwájú nínú sítú ṣàwálù rẹ̀ hmm. látàrí pé àìmọ̀ ńlọ mú kọ́kọ́ tí náfìlà síwájú àti san gbèsè ọ̀ràn yẹn jẹ. Hmm. ilé ìjẹ́bù sùjọ́ wọn ní ìmáàmù àti ẹnìkan ṣoṣo tó ń jẹ́ ṣe sọ̀lẹ́ ìmáàmù mà dájú pé òun ṣàṣìṣe ẹni tó wà lẹ́yìn rẹ̀ òun rò pé ṣàṣìṣe ó ti wá sí subhanallah ìmáàmù ọ̀ á tiẹ̀ bí ara sí subhanallah ìtòsí òun tẹ̀síwájú pẹ̀lú wọ́n ní ìgbà tí wọ́n á parí ẹni tó wà lẹ́yìn ìmáàmù so wọ́n á ní onítì nígbà tó ń àbọ̀hùn ṣe tashahud ẹ̀yìn ìmáàmù náà ló sì wà. ẹni tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé àkọ́kọ́ òfin ṣẹ̀rí àsọ pé téèyàn bá wà lẹ́yìn ìmáàmù hmm. tí ẹnìkan láàrin àwọn jama bá sọ pé subhanallah hmm. tí ìmáàmù sì máa dájú pàṣẹṣẹ ọ̀sẹ̀lẹ̀ hmm. ìmáàmù ọmọ bá sọ láti lọ tiẹ̀ ni kò ní í ṣe bí ìgbà tó ń gbọ́ torí pé ọ̀pọ̀ àìmọye èèyàn náà ló tò sẹ́yìn ìmáàmù tó ṣe pé ń tó gbé Hmm. wọn mọ kankan tí ń ṣẹlẹ̀ tí màá bá sálámà sọ láti pé nu bí ọba tí sálámà kò tí ì pé nu kò bá àṣẹlé kò bá kò fẹ́ kàn so irú àwọn wọ̀nyẹn kọ́ láà máa gbọ́rọ̀ wọn torí máa gbọ́rọ̀ wọn sọ láti òkùnkùn bàjẹ́ pin náà ni hmm. ẹlẹ́ẹ̀kejì wọ́n ní tó bá wá jẹ́ pé èèyàn méjì ní kọ́ hmm. àwọn náà bá ṣe subhanallah alákòókò kan náà àbí èèyàn tó ju méjì lọ wọn ní a lè fi ọpọlọ ti àwọn èèyàn méjì mẹ́ta mẹ́rin wé ti ìmáàmù tó jẹ èèyàn kan ìmáàmù ó tóun lòún máa ń sílẹ̀ nítorí tí wọ́n wí hmm. tòró ṣeéṣe kéèyàn kan ṣàṣìṣe ṣùgbọ́n jìnnà kéèyàn púpọ̀ wá panupọ̀ sórí àṣìṣe tẹ́lẹ̀ hmm. ìjẹba gbàtí ìmáàmù ti rí pé wọ́n ṣàṣìṣe kò sí wàhálà ìmáàmù ti parí sọ́láàtì wọ́n wá ń ṣe èméjì tó ṣe tẹ̀ṣáhùd àbí òṣè tẹ̀ṣáhùd lẹ́yìn ìmáàmù kò sí wàhálà ìmáàmù ti gbé fún. Hmm. hello. salaamaleykum. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu orúkọ yín bí a ti ń pè yìí orúkọ mi ni abdulkader ẹ̀yà kí àwọn ṣèkò àti ọlọ́run ajé àárín wọn pẹ̀lú ìlú dáadáa. àmín àmín ibo lẹ ti ń pè o. ẹ̀mí pè láti Canada. náà kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé ṣé a lè kéèyàn yìí lẹ́yìn imam tó ṣe wípé mádàbà ahmed ni wọ́n fi kéèyàn yìí dé. ọ̀dà. mo lọ ní o náà. àmì wọ́n yẹ ọkàn tọ̀. ìbéèrè tó ń sèyàn pàtàkì ẹ̀rọ pé tí n bá wà ní àwọn European country African American continent oríṣiríṣi nǹkan lẹ́gbàá pàdé bí àwọn hànàfíyà hmm. àwọn hànàfíyà wọ́n spread púpọ̀ láwọn European countries even ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí tó ṣe pé wọ́n wà ní European country ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn wọn wọ́n máa ń ṣe ni lórí madhhab al-hanafi hmm. sábàbí sì ni pé lọ́pọ̀lọpọ̀ àwọn àdájọ́ mi ọ̀rọ̀ tó wá lọ́dọ̀ àwọn hanafiya ó fúyẹ́ hmm. so àwọn báwọn tí máa ń mófin jáde ó lè bá ọ̀pọ̀lọpọ̀ láàmú hmm. eléyìí tó ṣe pé a lè má rí irú rẹ̀ nínú àwọn màdáìbù yòókù wọn á ní tí ìmáàmù bá jẹ́ hanafi sáà lè tò lẹ́yìn rẹ̀ láti ṣe sọ̀lẹ́ àtúláìdì ìbéèrè yẹn lè ó lè jájòjì mm. lójú ẹlòmíì mm. sábàbí ni pé lọ́dọ̀ àwọn hànàfíyà níraka alákọ̀ọ́kọ́ yẹn mm. Allahu akbar mẹ́rin làwọn ṣe níraka ẹlẹ́ẹ̀kejì Allahu akbar mẹ́ta làwọn ṣe so wọ́n máa tẹ̀sí ma pé ní madhabul maliki àwọn ṣe Allahu akbar a ṣe Allahu akbar méje níraka alákọ̀ọ́kọ́ níraka ẹlẹ́ẹ̀kejì Allahu akbar mẹ́fà ńlá lọ́dọ̀ ìmáàmù Ṣàfi'í òun pé wọ́n ṣe Allahu Akbar mẹ́jọ níraka alákọ̀ọ́kọ́ hmm. wọ́n á ṣe mẹ́fà níraka ẹlẹ́kejì. Hmm. so hmm. irú nǹkan tí ìmáàmù Malik sọ yẹn òun náà ni ìmáàmù Ahmed sọ pé Allahu Akbar méje níraka alákọ̀ọ́kọ́ mẹ́fà níraka ẹlẹ́kejì. Abu Hanifa àwọn sọ pé mẹ́rin alákọ̀ọ́kọ́ mẹ́ta ẹlẹ́kejì kò sí wàhálà ètò lẹ́yìn wọn fi ṣe sọ̀lá à ń pè wọ́n ní yàtọ̀ síta lákọ̀ọ́kọ́ hmm. takbiratul ihram hmm. gbogbo Allahu akbar tó tún tẹ̀lé à ń pè ní takbiratun zawaid hmm. àwọn Allahu akbar tó jẹ́ àlékún ni. ní rákà ẹlẹ́ẹ̀kejì yàtọ̀ sí Allahu akbar tẹ̀ sí ńgbà tẹ̀ nàró yẹn Allahu akbar tó tún tẹ̀lé takbiratun zawaid òfin ṣẹ̀ríà sì sọ yìí pé tí ìmáàmù tó bá gbàgbé sílẹ̀ so kò ní ṣe sùjúdù sáà kò ní forí kanlẹ̀ pòun tí ìmáàmù bá sì máa mà fi sílẹ̀ gan-an kò tún ba sọláàtì ìdì rẹ jẹ kò sí hmm. wàhálà ẹ tó lẹ́yìn wọn ká ẹ fi ṣe sọláàtì ìdì. Hmm. jazakumullahu khairan ya sheikh hello. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi. Akọ alájúmọ̀. Ẹ ṣé o. Ọ̀nà ọjà àfọ̀pọ̀ rẹ̀. Àmín. Orúkọ mi Sàfáàtì Abdulsalam akẹ́kọ̀ọ́ orí ìgbìmọ̀tò. Náà. Bẹ́ẹ̀ ni fẹ́ bẹ́ẹ̀ ni pé bóyá àpẹẹrẹ ní ìsìn bẹ́ẹ̀ mo ń ṣúrà tí mo tún fi kí i. nígbà tí màá tún wá kẹ́ rákà méjì ndị ó tún fi súrà ní èké ṣé ọ̀tọ̀ nàbí ọtọ yìí. ọ̀dà kọ̀ǹtàn náà tó ẹ tó máa ń ṣe ẹ kọ́kọ́ dì mú gbogbo tá a máa ń ṣe láyé yìí hmm. gbogbo rákà kọ̀ọ̀kan nínú rẹ̀ láti gbọ́dọ̀ fatiha hmm. lẹ́yìn fatiha rákà kínní á nǹkan kan àjọ hmm. súrà àjẹ́ nínú súrà. so ẹ jẹ́ ká di eléyìí ń gbogbo sọ̀láàtì tá a máa ń ṣe láyé yìí tó bá ti jẹ́ sọ̀láàtì ọ̀ràn yẹn ẹ ké fatia ní gbogbo rákà rákà kínní àtẹ̀kejì ẹ tún ké nǹkan lè hmm. tó bá jẹ́ pé náfìlà bá ní gbogbo rákà náfìlà náà ẹ gbọ́dọ̀ ké fatia hmm. so sunna anabi sallallahu alaihi wasallam sì ní pé anabi eruku lórí fatia nìkan nínú náfìlà náà ó tún máa ń ké nǹkan kan lè hmm. so ká kèsì gbogbo àwọn eléyìí tá a bá ṣe bẹ́ẹ̀ sọ̀láàtì wọn máa jẹ́ ń tọ́ da. Mm hello. waaleykum salaam wa rahmatulahi wa barakatuh kọ́ ibi ẹtí ń pè. àbúrọ́sí láti niger state. ìbéèrè yín. ìbéèrè mi ni pé wọ́n ní èèyàn kan wà ó fẹ́ dáko ó wá ní òun nídìí owó láti ọwọ́ ẹlòmíràn tó máa fi dá orúkọ yẹn. ẹnìyàn á ní tó máa dáko òun parí dé ẹja oko òun lòun máa kó fún ní ibi iye kan bá ti ń tà tó náà wọn ní déédéé kí n béèrè ẹ̀yà kí ni ojú sí Islam rí o. àkọ́kọ́ lábẹ́ òfin ọlọ́run nǹkan kan bẹ tá ní bẹ́ẹ̀rù sẹlẹ̀m bẹ́ẹ̀rù sẹlẹ̀m náà ni kéèyàn ti ra èrè oko lára àlẹ̀ ṣáájú kágbé òtí ẹ̀ tó kí nǹkan kan bọ́nú lẹ̀ hmm. ṣùgbọ́n eléyìí ọ̀tọ̀ nínú gbogbo tí wọ́n máa gbìn àyàfi tó bá jẹ́ oúnjẹ tó jẹ́ pé ó ṣeé fi múdùn wà hmm. tá a sì máa ìgbà tẹ́rù rẹ̀ tẹ́rẹ̀ okoru rẹ̀ máa jáde tó sì jẹ́ pé kì í sábà tàsí hmm. tó sì jẹ́ pé tásìkò yẹn bá pé iye òṣùwọ̀n tá a ra wọ́n fún wa lọ́nà tí ó gbà pé hmm. eléyìí ni wọ́n pè ní bẹ́yọ̀ sẹ́lẹ̀m ẹ ti sanwó lásán lẹ̀ <laughs> ṣáájú kágbé òtó dìpọ̀ dáko yóò sì fún yín lọ́jà yín ní ìgbà tá a bá ń kéré okoru rẹ̀ yóò wá jẹ èrè oko eléyìí tó ṣe wọn tó sùn wọn rèé sí ìta hmm. sí ó túmọ̀ sí pé ẹ̀ lè ṣe irú rẹ̀ lórí iṣu ẹ̀ lè ṣe lórí ẹ̀gẹ́ ẹ̀ lè ṣe lórí ànàmọ́ tòmátò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn oúnjẹ bíi oúnjẹ wóró tá àgbàdo bíi èrè bíi ọkà bàbà hmm. bíi alikama bíi jéró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn eléyìí ó ṣe é ṣe ń bẹ̀ ṣùgbọ́n lóye ó ní kẹ́ ẹ fóun lówó kó òun fi dáko tí èrè oko bá jáde o èrè oko lòun kò fún yín ní iye tí wọ́n bá ń tà lásìkò náà eléyìí ò ní ìtumọ̀ kankan hmm. kò sì tọ́ lábẹ́ òfin ọlọ́run ọba ẹlẹ́dàá wa hmm. tó bá fẹ́ yáwó ẹ̀ yá lówó nígbà tó bá ta àǹfààní oko rẹ̀ kó sanwó yín padà fún yín hmm. eléyìí jẹ́ bó ṣe jẹ́. ẹ̀lọ́ ẹ má gbàgbé pẹ̀lú ẹ má darapọ̀ mọ́ a ní ìkànnì ojú ìwò mi wọ facebook ẹ máa fi ọládùn níbi lùwà ẹ máa rí wa bí a ṣe ń ṣe lọ́wọ́lọ́wọ́ ní ketekete ẹ máa láìkí ẹ máa ṣí àrẹ̀ bákan náà kẹ́ ẹ máa fọ́lọ̀ rẹ̀ pẹ̀lú kí ọ̀gọ̀rọ̀ náà lè ba jàǹfààní ẹ lọ́kọ yín o. assalamu alaikum warahmatullah. wa wa rahmatullahi wa barakatuh ibi ẹ ti ń pè yìí. ọ̀nbọ̀n aláàtì náà ló ń pè láti ìsàlẹ̀ fún. ìbéèrè yín so wọn náà ṣe máa ń jẹ ẹni tó máa ń ṣẹ̀sìn àwọn àtàwọn àjọ̀dọ̀ kéèké díẹ̀ tí a rí pé à ń ṣe súnà sọ̀tà bá wọn eh, tẹ̀lé okùn yẹn dé orí tẹ gbàtà lórí tẹ tán àwọn àfáàtì wọn bá wọn ṣe eh, kiri ní àdúgbò gbàtà délé wọn ṣàní wọn fẹ́ ṣe wáàsí nǹkan kan kọ́ba àwọn ọmọlòkù ṣe wáàsí àwọn tá àwọn sáà àkété sí wọn àjókòó ń tiwa. kí ni ìbéèrè gbẹgbẹ? ìbéèrè mi wá ni pé irú àwọn àfáà wá sọ pé eh, ń sàn ta sí àwọn ọmọ tí ń ṣe pé ìtẹ́ ìlẹ́kọ̀ọ́ ẹlẹ́yìn ṣe sún náà ìyàlànà bí kọ́ nínú so irú ta àdẹ́mọ̀ tá àpá ilé tẹ́lẹ̀ pé a máa ń kí wọn a ò pé ní tá àbá kí wọn mọ́ kò ní dàbí pé bóyá àwọn ní àwọn ọ̀dọ́ tó ń ṣe sínú wọn ní gbèrágà wọn láàrín ìfín bí ṣe àkọjá ìwà tá àbá ti kí wọn mọ́ tá àti dáadáa kí wọn mọ́. alhamdulilayi eléyìí tó jà ní pé oníkálukú wa kọ́ máa wo nǹkan tó ń ṣe lẹ́ẹ̀dẹ́ ọ̀la òun àtẹ̀yìn tẹ lẹ́ǹtẹ̀lẹ́ súnà àtẹ̀yìn tí ń ṣe ọ̀tá súnà hmm. ọlọ́run lè dání yá ayọ̀ lẹ́dínà amanu takuláha wàlítàǹbọ̀r nafsan máa qaddamat liqad wàtàkuláha iná láha kọ̀bírùn bí máa tàmàlùn. ẹ̀yin olùwàwọ̀ olùlọ ẹ̀pá yọ ọlọ́run kó ní kálukú ọmọ owó tó ń ṣe ilẹ̀ dọ̀lọ́ ọ̀hún hmm. ẹ̀bẹ̀rù ọlọ́run ọlọ́run mọ gbogbo nǹkan tẹ̀ ń ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn náà ló jẹ́ pé sínà kò sí lórí ojú ọ̀nà Hmm. ṣùgbọ́n ẹ mọ̀ pé gbogbo ẹni títí ẹ bá ti jóná bí ó ṣe dáná sun tẹlómi náà ni ọmọ wa ìwọ ò sí lórí ìlànà anábì wa Muhammad sallallahu alayhi wa sallam hmm. inú ẹni tí ń tẹ̀lé lánàá rẹ̀ ń bí ọ hmm. tálẹ́ni tó di ọlọ́nà láti tẹ̀lé sọmọ káyè sì ń bẹ fún ọ lónìí láti yí padà sí dáadáa má tanra rẹ̀ dànù tó bá sọ kójú ọ̀nà tànàbì òwúlò ojú ọ̀nà tá a wá lọ fẹ́ fi wé tànàbì gan-an rí. sòye ẹ̀yin náà jẹ́ ẹni tó ṣe pé lànà ẹni tí ò hmm. tí ì mànà kẹjẹ ni tí wọ́n máa pè wọ́n pẹ̀lú wáyín hmm. ẹ máa pè wọ́n pẹ̀lú ọ̀rọ̀ rere tí wọ́n máa jáde lẹ́nu yìí kẹsì máa bẹ lọ́n fún wọn pé káwọn náà mànà gẹ́gẹ́ bó ti ṣe fẹ̀yìn náà mànà hmm. agbára kúkú kọ́ àánú Ọlọ́run náà ló ṣe kárí wa. Jazakumullahu khairan ni ẹ lọ́wọ́. Waaleykum salaam wa rahmatulahi wa barakatuh. Orúkọ ibi ẹ̀ ti ń pè. Sùlẹ̀yìn àlọ́ orúkọ mi àti Lọ́rin mo ti ń tẹ̀sán. Ìbéèrè yìí. ìbéèrè mi ni pé sàríà sàríà ṣé ṣé ò nìkan ló fi ọ́ ni àbí àti àbí ìtàn <laughs> tó ṣe pàtàkì lẹ́nu hmm. pé tí wọ́n bá mọ̀ kéèyàn ah. béèrè náà ni ó ní sí ṣẹ̀ríà òun náà ni òfin eléyìí tó lọ́wọ́ bá fi ránṣẹ́ eléyìí tó jẹ́ alukur'an àti sunnah nabi muhammad sallallahu alayhi wa sallam eléyìí ni wọ́n ń pè ní ṣẹ̀ríà lábẹ́ ṣẹ̀ríà náà la tún ti rí alẹ́jìmá ntẹ́nu àwọn olùmọ̀ tó kò lè lórí àwọn olùmọ̀ tájọ́ mọ́lẹ́yìn anabi muhammed sallallahu alaihi wasallam lórí ọ̀rọ̀ nǹkan kan tó ní í ṣe pẹ̀lú òfin ọlọ́run ọba nínú ẹ̀sìn so à ń pè lẹ́yìn ní alẹ́jìmá lábẹ́ ṣẹ̀ríà náà tún la rí alqiyas nǹkan tó ṣe pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa kò sọ ìdájọ́ tó rọ̀ mọ́ pàtó a wá fẹ́ mú ìdájọ́ ìtọ́lọ̀ ń sọ nípa eléyìí tí ìdájọ́ tó rọ̀ mọ́ pàtó àlàyé rẹ̀ wà ní alukur'an àbí sunna a fẹ́ fẹ́ eléyìí náà pẹ̀lú rẹ̀ hmm. eléyìí ni wọ́n ń pè ní alqiyas nínú sẹ́ríà a ní àwọn ẹ̀rí lóríṣìí méjì hmm. à ń pa àwọn kan ní al-adillatu al-muttafaqu à ń pè ní al-adillatu àwọn ẹ̀rí tẹnu kò lé lórí náà ni alkitab wa sunna alijuma wal qiyas àwọn ẹ̀rí eléyìí tó ṣe pé ìyapa ó wà láàrin àwọn olùmọ̀ látàrí john lórí písà lè fi ṣẹ̀rí àbá lè fi ṣẹ̀rí àwọn pọ̀ gẹ́gẹ́ bí almasalihul mursala shar'u man qablana alistihsan bẹ́ẹ̀ náà ni alistishab àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ saddu dhara'i fathu dhara'i qawlu sahabi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹ̀rí torí ẹ̀ ṣẹ̀ríà òun ló kó gbogbo àwọn ẹ̀rí tá a máa fi ṣe òfin ló kó jọ hmm. torí rẹ̀ kìtàbù ọbẹ alukur'an sunna anabi sallallahu alaihi wasallam ọbẹ àwọn gangan ní ìpìlẹ̀ méjì àkọ́kọ́. Hmm. jazakumullahu khairan hello. Assalamualaikum. Wa alaikum salam wa rahmatullahi. Ọkọ ibi ẹ ti ń pè o. Naam, ó umm Muhammad láti látàkùnjẹ. Ìbéèrè yín. Ìbéèrè mi ni pé ní ojú wo ni wọ́n fi wo nínú ṣẹ̀rẹ́ ìsìlámù tí wọ́n fi wo tí ọba ti ṣe pos pé ṣé rìbá wà dùbẹ̀ tí ò bá gbowó báǹkì láti fi ṣe pé àyàn ní káàṣì lọ́wọ́ ara èèyàn tí ò fẹ́ fi ṣiṣẹ́ yẹn. alhamdulilayi ǹjẹ́ bá ti ṣe é ṣe láì jẹ́ pé ẹjọ́ ẹjẹ́ǹtì báǹkì hmm. kò sí wàhálà hmm. èèyàn sì ṣọ́ra fún àti máa gbẹ ilé lórí owó tẹ̀ báwọn èèyàn ṣiṣẹ́ hmm. kò sí wàhálà mẹ́ àmọ́ kò dájú pé ṣe pos láì jẹ́ ẹjẹ́ǹtì fún báǹkì so ìdájọ́ tó tó tó tó so báǹkì ló sọ ẹ̀yìn náà ẹ hmm. tó túlẹ̀ ló tú ẹ̀yìn náà lẹ̀ hmm. so òfin ọlọ́run ọba ni pé téèyàn bá ti ń ṣaṣojú fún ilé iṣẹ́ tí wọ́n ti ń ṣe ń tọ́jú haram iṣẹ́ tó náà ṣe ń kọ́ yóò jẹ́ haram. Hmm. hello. hello sàmú àlékún arámùtìlá. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ yín bí ẹ ti ń pè o. kúmọ̀ àbíbùlà ni ń pè láti ọjà àjò. ìbéèrè yín. ìbéèrè ni alákọ̀ọ́kọ́ ni yí pé tí obìnrin bá dín àwẹ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ àdámọ́ àwọn obìnrin mm-hmm. téèyàn sì fẹ́ gba títú sawal ṣé ìbéèyàn kọ́kọ́ dílé yẹn kọ́kọ́ gbà ni àbí títú sawal. ìbéèrè yín kejì. ẹlẹ́ẹ̀kejì ni pé irun duwa mm. ṣé ó ní déédéé lákà ni àbí iye téèyàn bá ní lágbára. ọ̀dà alhamdulilayi ẹnikẹ́ni tó bá jẹ gbèsè Ramadan gbèsè ńlẹ́ kọ̀ọ̀kan sanná kó tó di pé ṣe ṣètò Ṣawwal. Mm ọlọ́run ọba ẹlẹ́dàá wa ràn yín lọ́wọ́ ẹ rí i pé ibi tó rùn kù sí ó tó sàsọkọ gbẹ nítorí pé onílọ́jẹ́ ọjọ́ kẹsàn-án nínú oṣù Ṣawwal hmm. ètò túmọ̀ sí pé ebi nìlá oṣù sì tó ń kó ogúnjọ́ sí ọjọ́ mọ́kànlélógún hmm. ẹja kọ́kọ́ san gbèsè torí tá a bá kú gbèsè ọ̀ràn ẹ̀yàn lọ́lọ́run kọ́kọ́ bí wa hmm. so ẹ̀rí náà fìlà yẹn wọ́n fi kún iṣẹ́ tá a ṣe tọ́jú ọ̀ràn yẹn kí ládàá ó lè bá àrú gọ́gọ́ ni hmm. so àkọ́kọ́ san gbèsè ọ̀ràn yẹn á wá ṣẹ̀ṣẹ̀ wá ṣe náfìlà. Hmm. wọ́n ní sọlá tó bọ̀ ha sọ ní gbèdéke rákà ni àbí iye tó bá ti rọ̀yàn lọ́rùn náà ni bẹ́ẹ̀ ni ó ní gbèdéke inú kẹsì rákà méjì àbí kẹsì mẹ́rin àbí kẹsì mẹ́fà títí dé mẹ́jọ hmm. ilé ìjẹ sọlá tó bọ̀ ha. hello. wa àsọ́ọ̀dì ni nílẹ̀ kàjáwà. láti. àjáwà. ìbéèrè yín. ẹ jọ ṣé tí èyí bá fẹ́ ṣe gbèdégbèdé yín nìsín kí kankan ní pípé yẹn fẹ́ kí mu ó wá lórí fún wọn ní àgbàlá ó wá kí wọn fún fún jẹmọta nígbà tí wọ́n máa ń ṣe àtúnlẹ̀ ayatollah ìgbàlá alhamdulilayi ẹnikẹ́ni tó bá síwájú àwọn èèyàn láti ṣe imam ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ kọ́kọ́ rí dájú sáká wípé àwọn májẹ̀mú tó gbọ́dọ̀ pé sí ara èèyàn kéèyàn tó ṣe sọ́lá tó pé sára òun torí pé tilẹ̀ máàmù tún yàtọ̀ sí tàwọn jàmá hmm. kó má dàbà jẹ́ alákòóbá tí ó kóbá ti ara rẹ̀ tó tún kóbá jàmá. Hmm. ẹ̀rí pé alùwàlá dáadáa kó tó di pé ẹ bọ́ wájú alùwàlá hmm. tá à ń ṣe iyèméjì nípa rẹ̀ tó bá pé ń tọ́ dájú nípa àti ṣe iyèméjì tá à ń ṣe ni nípa jíjà rẹ̀ àjẹpálùwàlá yẹn wà àmọ́ tó bá dájú pé àṣàlùwàlá iyèméjì tá à ń ṣe ni pé ṣé mo tún ṣe hmm. ntọ́ dájú nípa àlálùwàlà hmm. ìwọ wa lọ sí sọ́láàtù pẹ̀lú àmàdájú pọ̀ lálùwàlà ṣùgbọ́n ńgbà tí ó fi parí sọ́láàtù sí ó rí i pé ọ̀mà lálùwàlà yìí hmm. wọ̀ sí ni lè má mú o bùkátà láti sọ fáwọn jàmá tó wà lẹ́yìn rẹ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ ìwọ dìde ọlọ́tún àlùwàlà ọlọ́sàlùwàlà nìsín ìwọ nìkan ló tún sọ̀láàtì tiẹ̀ ṣe hmm. kò sí nǹkan kan tó ṣe sọ̀láàtì tiwọn nígbà tó ṣe pé ọ̀ọ́màámà ṣe sọ̀láàtì láì lálùwàlà hmm. tí lè má mú bá fi lè lọ jẹ́ pé ọ̀ọ́màámà ṣe sọ̀láàtì láì lálùwàlà oko bára lé oko bára oko sọ̀láàtì tiẹ̀ bàjẹ́ tí hmm. gbogbo jàmá tó wà lẹ́yìn rẹ̀ náà bàjẹ́ ó ti ṣẹlẹ̀ láyé Umar ibn Khattab radiyallahu anhu ó síwájú àwọn èèyàn láti ṣe ìmáàmù fún wa lásùbà ìgbà tí wọ́n á parí sọ láti tán Umar wa mórílẹ̀ àdúgbò kan tá à ń pè ní Jorf ní Madina ibẹ̀ ló kó rẹ̀ wà ìgbà tí yóò wá fi dé ibi tó kó wà lọ́wọ́ arántí ike òun mà ní jánábà lára òun sì ti síwájú àwọn èèyàn ṣe sọ̀lẹ́ hmm. Umar wa bìkan farasin kó sí ọwọ́ ẹ̀wẹ̀ jánábà ó tún àṣùbà tiẹ̀ ṣe hmm. láì sọ fẹ́nikẹ́ni pé nítòsẹ̀lẹ̀ ni ẹ tún sọ láti tì í ṣe aburú tún ṣe hmm. ìgbà tí ìsìnkú máa mà ṣáájú wọn pẹ̀lú àìláluwàlà. Hmm. hello hello ọkọ yìí o. asalaamualeykum. aleykum salaam wa rahmatulah ó kọ́ yín bí ẹ ti ń pè. orúkọ mi ni abdullahi láti èrúwà. láti. èrúwà. ìbéèrè yín. ìbéèrè yín kí n sí nítorí bá gba bíi ẹran kan so àwọn abẹ́bẹ̀rẹ̀ kì í ṣe ẹran tí ò dẹ̀ kú sí a lè jẹ irú ẹran yẹn. ṣé ẹ lè jẹ. bẹ́ẹ̀ni bí nǹkan bá tó bá bọ́ bẹ́ẹ̀ tó máa bọ́ bẹ́ẹ̀ tó máa pa tó máa bẹ́ẹ̀. sẹ́yìn lẹ́sì ní sẹ́yìn lẹ́sì ní. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. alhamdulilayi mo máa ń kí mọ́tò gba ẹran tí ẹran yìí sì jẹ ipò bọ́bẹ̀ ní sàlẹ̀ jẹ́ àbá lè jẹ́ a lè jẹ́ lókun tó bá sí pé tá a bá fẹ́ràn yẹn sílẹ̀ yóò yè hmm. àjẹpá pọ̀ bọ́bẹ̀ àmọ́ wàá pé a bá fi sílẹ̀ kíkú náà ni ó àgbọ̀dọ̀ jẹun hmm. nítorí pé ńlọrọrùn pé ní anapẹ́yà hmm. ẹran tí wọ́n kà pa ẹran pé má tó gbóná pa ni tó àgbọ̀dọ̀ jẹ. jazakumullahu khairan ya sheikh hello hello ó ti já hello. kọ́ọ̀tù ọ̀rẹ́wọ̀n hello. ó kọ ibẹ̀ tí ń pè yìí. mohammed láti àti Ogun State. láti Ogun State ìbéèrè yín. like ẹni tó bá ń ṣe níbi iṣẹ́ tí wọ́n ti ṣe ìgò hmm. ìgò bọ́sù tí wọ́n fi ń gbé bóyá bóyá drink alakọ̀dé hmm. láìsí. ó ti yé. wọ́n á jẹ́ wípé wọ́n sọ wọ́n tà fún wọ́n tàbọ̀ fún iléeṣẹ́ tó yẹ pé wọ́n ṣe pharmacy schools soft drink àti ọtí. ṣé èèyàn lè ṣíṣe máa ṣiṣẹ́ níbẹ̀ tí kò sí wàhálà pẹ̀lú ẹ̀. alhamdulilayi iléeṣẹ́ tẹ̀yìn ti ń ṣiṣẹ́ wọn ń ṣègbò níbẹ̀ ìgbò yẹn àwọn ẹni tí sì máa rà lọ́dọ̀ wọn bóyá àwọn ẹni tó ń ṣe oògùn àwọn ẹni tó ṣe pé wọ́n ń ṣe àwọn ọ̀sán nógò táwọn ẹni tó ṣe pé àwọn ń da igun nógò àwọn ń da sínú <laughs> bó láti á sí so lábẹ́ òfin ọlọ́wọ́ bá wa hmm. eléyìí kí sísá ń bẹ̀ ọ̀dà nítorí pé òfin ọlọ́run sọ pé ìdẹ̀jítẹ́mà alḥàlàlù wàlḥàrọ́m ọ̀gọ́lẹ̀bẹ̀ lḥàrọ́m ní ìgbà tí ń tọ́tọ́ àti ń tọ́tọ́ bá pàdé ìwọ ni ó borí o. sọ nítorí de eléyìí ẹ̀yin lẹ́ ń ṣègùn fún wọn tí wọ́n fi ń rí bí rọtí sí àjẹpẹ́yìn náà ti ràn wọ́n lọ́wọ́ lórí àtìsẹ́lọ̀ bẹ́ẹ̀ lòfin ọlọ́run ni pé wa ta'awanu 'alal birri ẹ máa ran ara yín lọ́wọ́ lórí àti tẹ̀lé tọ́lọ́run lórí àti páyọ̀ lọ hmm. ẹ máa ṣèrànlọ́wọ́ fúnra yín lórí àti sẹ́lọ́run lórí àti tayẹnu àlọ́ lọ. Hmm. ẹ jẹ́ àjọ lè máa pa ẹ lọ́wọ́ kọ́ yín bí ẹ ti ń pè o. Um, Aleykum salaam wa rahmatulahi wa barakatuh. Tó o bá ibi ẹ ti ń pè. Mo máa ń láti lọ́sọ̀rọ̀ láti kúrẹ́. Láti. Kúrẹ́. Ìbéèrè yín. Ìbéèrè mi ni pé ẹjọ́ bí a pé wọ́n gbóúnjẹ fún yàn. Tòtò yàn wá tààrí wípé oúnjẹ yẹn ife ẹni tó ń ṣiṣẹ́ àgbọn iṣẹ́ tẹ́ni yẹn ń ṣe kì í ṣe iṣẹ́ tó jẹ́ iṣẹ́ alan mhm. bóyá pé ẹni yẹn ń bí tẹ́tẹ́ tẹ́tẹ́ yẹn ẹni yẹn ń ṣe. ẹni tó bá ti dá a lójú para haram náà ló ti rówó yẹn kó tọ́ka jẹ́ hmm. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ jazakumullahu khairan ya sheikh ibi láti máa ṣẹni ró lónìí inshallah ọjọ́ mẹ́jọ ni ó tún dà lórí ètò tí a fún ní àlefíkù fìdín ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn ẹrú Ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò èyí jazakumullahu khairan kọlọǹkọ bá fi sanwó lẹsùn lórí láyé bí àti lọ́jọ́ àgbèǹde ọpẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebo ọrọjì aláṣẹ àti olùdásílẹ̀ alimọdúnà center ní pápá abẹdẹ lọgbọmọṣẹ tí wọ́n ti ń fèsì wa lọlọkan ọjọ́kan láti ìgbà yìí wá ọpẹ́ pàtàkì lọ́wọ́ ah, brother ismail tí wọ́n dìjọ kọ orin jazakumullahu khairan ọ̀làdùnní bẹ́ẹ̀ lórúkọ mi o ọjọ́ mẹ́jọ yìí ni látún pàdé pọ̀ lórí ètò yìí lásìkò yìí kan náà títí ọjọ́ mẹ́jọ ọ̀hún náà ni mo ń kí wa ní kíkí ọlá kíkí ọlá tó sàlùbáríkà jùlọ tátùn máa ń kíra wa nínú ọgbàlì jẹ́nà insha allah wípé sálámù alaykum wa rahmatulahi wa barakatuhu.